الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد المرسلين وإمام المتقين اللهم صل على محمد وعلى آل محمد وسلم تسليما أما بعد أيها المسلمون أوصيكم بتقوى الله تبارك وتعالى في سركم وجهركم واعلموا أن التقوى هي أفضل عمل يوصل العبد إلى مناه قال تعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم واعلموا يا عباد الله أن مخالفة السنة فتنة عظيمة ومن ابتغى الفتنة فليخالف هدي رسول الله صلى الله عليه وسلم لأن الله سبحانه وتعالى يقول فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم يا عباد الله تذكروا أن ربكم سبحانه وتعالى قال وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب واحذروا البدعة والوقوع فيها مهما كانت فإن خطرها على فاعلها جسيم فعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته رواه الطبراني وإسناد حسن وعن عبد الله بن عمر رضي الله عنهما قال كل بدعة ضلالة وإن رآها الناس حسنة رواه البيهقي وهو صحيح الإسناد وعن عبد الله بن مسعود رضي الله عنه قال الاقتصاد في السنة خير من الاجتهاد في البدع رواه الدارمي والبيحقي وإسناده صحيح اللهم جنبنا الفتنة اللهم جنبنا الفتن ما ظهر منها وما بطن واهدنا إلى سواء السبيل فإنك الهادي إلى الصراط المستقيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أقوى المفوض ولو فتجدكم ناني أقينكم قوة. أسي الصلاة أسي السلام فوج سوى النبي و رضي الله عن محمد صلى الله عليه وسلم. كلام كلام في كما بان يدكم الله على عليه kó sì máa bá gbogbo àwọn sàhábà kó sì máa bá gbogbo àwọn tá a bá tẹ̀lé ìlànà àwọn bá kẹ́lá èyí mo sì ní òdodo ìgbé fún níbẹ̀rù ọlọ́run ẹlọ́mọ pé ìbẹ̀rù ọlọ́run òun náà ní irinṣẹ́ tí èèyàn fi máa ń rí gbogbo níta bá gbà níwájú ọlọ́run ọba gbà ọlọ́run ọba sọ́nà ọ̀hánì bí ẹni mú mi ní òdodo tẹ́ ẹ bá ti ń bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba yọ máa jẹ́ kẹ́ máa dé ìdẹ̀rẹ́ dé yẹ jáde lọ́sọ̀rọ̀ kọ̀ọ̀kan yọ́ máa yọ gbogbo ìdọ̀tí gbogbo pàǹtí gbogbo ẹ̀gbọ́n tó lè kún yín lọ́nà tẹ́ ẹ bá fẹ́ dédè kan yọ́ máa mọ kó fún yín ọlọ́run tẹ́ ẹ bá ti ń bẹ̀rù ní màmá sílẹ̀ ìfún wa nínú pé tá a bá ń bẹ̀rù ọlọ́run ọba wa máa tẹ̀ ń tà nílé àwọn nǹkan tá a fẹ́ gbà níwájú ọlọ́run ọba á máa fi bẹ̀rù ọlọ́run ọba á máa fi bẹ̀rù wọ́n ilé múlẹ̀ ìbádọ́lá àyẹ̀wò sí ọlọ́run sákàrí pé á ti na mọ̀ká aláfàtà sunni náà ti fi ìdínà tó náà àbúrò jẹ́ ká máa lè fi kí èèyàn máa yapa sunna náà sallallahu alaihi wa sallam kálọ̀ máa pé fìtínà lálọ́jẹ́ fún wa o gbìyànjú bá tún yapa tó ní kò ní tuntun náà ṣe jẹ́ ẹ̀rọ máa pé olúwa rẹ̀ ń béèrè fún fìtínà fìtínà tó náà rí ìmọ̀ kí èèyàn máa gbé súnà sẹ́gbẹ́ kan gbogbo ìpàtàkì dábẹ́ sí tàbí kọ́ máa gbẹ́nu súnà sẹ́gbẹ́ kan ẹ̀rọ máa pé olúwa rẹ̀ ń béèrè fún ọkọ̀ lẹ́ta fìtínà kan náà yẹn o ẹnikẹ́ni tí bá ń wá fìtínà ẹ̀sọ́ fún pé bá máa takò súnà àjàdì sọ́nà bàbá àyẹ̀wò sọ bụ fìtínà ayé na tó ọ fìtínà náà sáré ọ̀fẹ́rí fìtínà ọjọ́ ìwé àrùn kìyàmà máa tako súnà nàbì sọ́lọ́ àwọn àyè ọlọ́run tó sọ bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé pẹ̀lú àṣẹdárí lẹ́dí náà yóò parí fún náà ní áfírí àwọn tó sí ibà wọn fún àwọn yóò sí ibà wọn máa dá àwọn àyè náà bẹ́ẹ̀ ọlọ́run ni mo ẹni tó bá jẹ́ sí pé ọba fẹ́ jìnà ọfẹ́ kí kọ́yà amáyàpọ̀ àti àjẹ́dùn ọmọ tán sọ́lọ́ wà hàn kọ́mọ tako súnà náà bẹ́yìn àbá ń gbé èlé fìtínà ẹgbẹ́ ọmọ tako súnà ẹnì kan bá wá bá ọgbọ́n tẹ́ fìtínà ayé sọ ọmọ tako súnà náà ó rí fìtínà ayé ó sọ fìtínà sàárì ó sọ fìtínà lóbi àgbéyà ọ̀nà ló sọ bẹ́ẹ̀ náà fẹ́lẹ́ àṣẹ́dáàbí ilẹ̀ dínà yóò fọ́lá nípò náà àmọ́ ọlọ́run ẹ̀yà sọ́ra ẹ̀yin tẹ́ ń takò ànábì ẹ̀yin tẹ́ ń takò súnà ànábì ẹ sọ́ra o ẹ sọ́ra ẹ̀mẹ́bà ṣe ríbi sínú ayé kẹmẹ́bà ṣe ríbi sínú sàárè kẹmẹ́bà ṣe ríbi sínú ọjọ́ mẹ́rin ìyá ọlọ́mọdé àwọn orí sínú ayé wa gbogbo àwọn tó ń takò súnà nẹ́bì ọlọ́mọba wa dá wọn padà wọn bá ṣe ríbi sínú ayé ọlọ́mọ bá ní ẹbá ń wá sí sínú ọmọ takò ànẹ́bì sọlọ lọ́wọ́ ayé àwọn tó takò ànẹ́bì lánàá wọ́n ríbi sínú ayé àwọn tó takò ànẹ́bì lánàá wọ́n tún ríbi sínú ayé sàárè wọ́n lè tún jẹ́ sí sínú àwọn ìjọ ọlọ́mọ bá tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ní gbogbo ẹni tí bá ti ń takò súnà nẹ́bì ọmọ ìṣàmì sọlọ lọ́wọ́ ayé mọ́mú wa máa dùn ọ̀sán ọ̀hún ọ̀hún náà kẹ́lẹ̀ bá mọ́bí táwọn túmọ̀ àti sínú ìgbé sẹ́mọ̀ fi súnà ńláńlá lọ́pọ̀lọpọ̀ wa gbọ́ yìí à mọ́ta fi súnà nẹ́bí àwọn súnà tuntun kéré ta ojú ti pé súnà kékeré lélẹ̀ àwọn àfa àwa ìbámu máa lé kí wọ́n tún kọ́ yé débẹ̀ pé kéèyàn bá tún gbé súnà ilé náà sẹ́gbẹ̀ẹ́ kan olùwà ìfẹ́fẹ́ lẹ́tà tó gbẹ̀jìnà mọ́mú wa máa dùn ọkùnrin kan wá bá ní ìwọ àfáàwọ àgbà orúkọ yín jẹ́ malik ṣùgbọ́n mi ò lè pè é orúkọ abdullah baba abdullah níbo ti gbé haram ní hajj àbí haram gbé haram aṣọ tá a máa wọ̀ tá ni kí bó ti wulẹ̀ kọ́ dá lóhùn ní gbàgbà tó ìfẹ́ ẹnu bàbá ẹ̀sìn náà ọ̀rọ̀ pé bóyá ní òfin dáhùn lóhùn yóò ṣe déédéé ìfẹ́ ẹnu ẹ̀ ó ní mi ní ayé náà ọkọ̀ rẹ̀ wọ́n máa máa ẹ níbo ni kí n ti lọ gàríyàn mo fẹ́ ṣe àìsí àbí ọmọlá níbo ni kí n ti dátọ̀ hàrà mi ìmọ̀mù amálùkì ni mi dé ìfọlẹ̀ ìfà mi ṣáyé tó àhàwọ̀ ọmọ rasulullah ìyẹn náà pè ní lórí ṣòlẹ́yìnfà ẹn bá jára màdínà lórí ṣòlẹ́yìnfà ibẹ̀ ni ó ti gbàsọ̀ sára ní ẹ̀yìn oṣù ìdàní abúnfẹ́sẹ̀ ọmọrọ abúnfẹ́sẹ̀ ṣáì. ọkùnrin yìí ọ̀hún adáfẹ́ fàkọ́ọ̀là ọkùnrin sọ pé ìdílé orí ìdáná fún ìmọ̀ ẹ̀mọ́ ọkùnrin ní ìwọ náà mú wù mí kí n gbé ara mi inú mọ́sáàsì àyàrí ọgbà pé mọ́sáàsì lọ́lá ju ọ̀hún mọ́sáàsì níbi kan ọ̀tà ní àwọn ọmọdé ààyè kọ̀lọ̀ látàn ṣùgbọ́n gbọ́ yìí jẹ́ ó ní mọ́sáàtì lọ sí láì pẹ́tù mọ́sáàtì àgbẹ̀lẹ̀ afáwa ìmọ̀mọ́ amáyé sọ pé kọ́ọ̀là látàfààlì má sì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkùnrin náà sọ́dọ̀ àpẹfà yìí ní orí kan náà ìmọ̀ ìmọ̀ sí ní ní kọ́bọ̀ ọkùnrin ìmọ̀ mo bá gbé haram ń bẹ̀ náà ó ti ti kí ládàá ní ọ̀pọ̀ ju kí n lọ gbé lórí ìṣẹ̀lẹ̀ ìbàdàn ó tún wáá fi kọ́ mí ní ìjìnlẹ̀ kọ́bùrù ó ní tòsí sàárẹ̀ àjẹ́lù kan ló gbé haram bídíà tí máa ń gbé yàn àwọn ó sì máa gbàgbọ́ yẹ bídíà ṣùgbọ́n tí ọ̀rọ̀ àmà kò ní gbàgbọ́ yẹ bídíà àfi kọ́ máa gbogbo nǹkan kéékèèké náà inú masalasi ànábi sọlọ lọ ìbẹ gbé imam malik ní láta fàáyì fa inni akhsha ala ìkàlẹ̀ fitna náà wà malik ní afáì sọgbọn náà gbà mọgbà sọ haram mọgbà níyàn ní masalasi lọ sí bí ànábi títí títí tẹ ń bá mi kọmọ àjẹsí pé títí náà bá ọ orí ìfìsínà gbogbo anáà tí máa dáná ìfìsínà bọ́lá ń bá jẹ ìfìsínà sí ní ẹ̀yàn níláyé gbé máa èyí tí ń bẹ nàìjíríà yìí kìí ìjẹ́ fìtínà bíbí la la sẹ́kù ń bẹ tí fìtínà bá wọ nàìjíríà ọlọ́mọdé wọ bẹ̀ láíláí tó bá wọ bẹ́ẹ̀ nìkan kan sẹ́kù mọ́ bọ́ bá wọlé sínú ẹbí kan mọ́ ni wọ́n já horo ni wọ́n tù ká ní máa ní kì í ń gbà mí o kọ́mọ́jà sí sí ìjọ ìjẹ́ tiẹ̀ wọ́n fẹ́ lọ sí ọkùnrin náà wá ń yà lẹ́nu pé àá wà á kí ni bìtínà tí wà ń bẹ́ẹ̀ àwọn àfáà tó dé àá lẹ́nu kìlómítà méjì péré mẹ́ta tí ń bẹ láàrin masalasi àdínẹ́bí àti lónà ìlẹ́fà bí mi bá gbé ní masalasi mo ti gbé kó tó ti pé mo débẹ̀ nílẹ̀ ó yẹ kí ládàá ní ọ̀pọ̀ tó ti ń lọ sí ọ̀run là jẹ́ masalasi lọ́lájà àwọn ọ̀nà ayé yóò fẹ́ sí náà ó ń bí bá mú bẹ́ẹ̀ ìnàmà òun kàfẹ́ bí bí ẹ̀kan lásán ni wọ́n fẹ́ lọ àwọn èèyàn nílò fẹ́ gbé haramí kọ́ọ̀lì ẹ bá lọ hajj àbọ̀lọ́ múra rí ọ̀rọ̀ yóò yé dáadáa ẹni tí wàá ti lọ ọbẹ̀ rí ó lè má ti gbọ́ yé ìtumọ̀ ẹ̀ náà yọ ọmọ ìyá báyìí ìmọ̀mù amáyálẹ́kì wá sọ pé wà á yọ fẹ́sìnà sí àárọ̀m fìtínà wo lọ́wọ́ tóbi tó ní àǹtàrọ̀ àdínàkàtà bá kọ́ta pé kò ríra rẹ ipò sí nǹkan kan tọ́jà tánàbì wà sàdẹ́ ẹ̀wọ̀ àbí ànábì ọ̀wà lè ṣe nǹkan náà kò wọ́n ríra rẹ kó sí dájú ànábì lọ ìdínà wo lọ́wọ́ kọjá abẹ́ àdánwò wo lọ́wọ́ kọjá abẹ́ gbogbo ń bí díà ló sì ní nǹkan lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe nǹkan tánàbì ò sí sallallahu alaihi wasallam ẹ lọ́mọ ibi bí ọba sọ́jà rẹ̀ nígbà rẹ̀ sì ní pé àti fẹ́ ọba dé kiri ànábì nìyẹn sallallahu alaihi wasallam bàbá rẹ̀ wà lóde ìwọ náà sì wà lóde wọ́n fi bàbá rẹ̀ jẹ alága wọ́n fi wọ́n jẹ five chairman bàbá rẹ̀ fi one thousand naira lẹ̀ ìwọ wá fi two hundred thousand naira lẹ̀ kí ni ìtumọ̀ bàbá rẹ̀ ti wà lóde kí ni ìtumọ̀ bọ́ọ̀ bá sọ̀rọ̀ ó ti yé wa níbi ọ̀n bá bàbá rẹ̀ ta kàǹtùmá kódà kó lówó ju bàbá ẹ̀ lọ ọ sọ pé mi ò lówó kankan tó máa bílẹ̀ bíbáyìí two hundred thousand yìí bàbá wa náà ló fi sílẹ̀ dóbìnrin ò ní dáṣẹ ẹ̀jẹ̀ lọ́tọ̀ báwo wá ní àdábà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni sẹ́ni tó bá ti mú nǹkan kan wá títí sára ẹ̀sìn lẹ́tà tó ń kọjáde náà nìyẹn yí pé mo ju ànábì yẹn àbí ànábì mọ nǹkan yẹn ṣùgbọ́n àìsè kò sọ báwa yẹn tàbí ànábì mọ̀ ṣùgbọ́n ọ̀lẹ kò lè ṣe àwa wá lágbára ju ànábì lọ àwa sí máa ń yára ní ìtumọ̀ ẹni yẹn. ló fi jẹ́ sí pé mọ́mọ́ amáyálùkì wáyé ní ìwọ̀kùnrin gbọ́ o ọlọ́run sọ pé pálí áhídárì ìlẹ̀dí àyọ̀mọ́ lè fún náà àmì àrùn tó fún òfin sí náà mọ́mọ́ amáyálùkì káyà máa yà máa ń ní ilé ààrẹ yẹn ìgbàgbọ́ wà ẹni ọlọ́run pọ̀ asàfúnlá mẹ́ta ọ̀ràn nígbà náà ṣùgbọ́n ní ìsìn à mẹ́ta mọ́ ẹja tuntun tọ́ba ti fi kún tó ń sọ náà ní wípé ànábì òjìṣẹ́ pé nù sallallahu alaihi bẹ́ẹ̀ fún ẹ mẹ́ta ẹ̀yọ ẹni tó gbé ibẹ̀ mà ọlọ́run tó gbé ibẹ̀ mà gbé ẹ̀ sọ ọba lẹ́nu ṣe nípa báyìí ẹ̀jẹ̀ ká jìnà sí gbogbo yín tó bá ti yẹ mọ́pá máa takò súnà nẹ́bì gbogbo ẹnikẹ́ni tó bá takò súnà nẹ́bì ẹ̀ sọ fún kó ti kọ lẹ́tà fìdínà àwọn abala sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ sọ bẹ́ẹ̀ subhanahu wa ta'ala wọn náà wá yọra rẹ o fìdínà yìí ti ń bọ̀ ọjà ìgbà sí òsì pọ̀ tìlẹ̀lẹ̀tẹ̀lẹ̀ yóò tí yí jẹ tẹ́lẹ̀ o tún wá fẹ́ máa fi kún o tún takò súnà nẹ́bì sallallahu alaihi wasallam Ah, ṣé súnà yìí à ah, èmi ọ̀wá sì fínà ó ọlọ́mọdé ẹni tí ń takò súnà yìí bó ti yẹ ká jẹ́ nù ní ká jẹ́ ẹ̀fà àti ìdèsí ó sì yẹ ká ṣe gan mọ̀tá wọn nípa àlẹ́ ṣe mọ́tàkó mọ́tì mú mi ìwà ṣọ́tàkó tọba tí mú mi ìwà ṣọ́tàkó bọ́ọ̀ bá sọ́jà dípọ̀ ntàkó ntàkó náà ni àwọn onímọ̀ ní kò sí ààyè kankan tí wọ́n gbé sí díà sí àbíkọ́ tẹ́tí wọ́n ti fi takò súnà nẹ́bí sọ́lọ́ bàbá rẹ̀ wọn náà má pèjú wọn tọkọ ẹnìkan ò ní ṣe bídíà kan ibi tó gbé bídíà yẹn sí ẹ lọ́ọ́ mà pé súnà kan ní bẹ́ẹ̀ ọfẹ́ borí súnà yẹn àpèjúwe pọ̀ nínú òun nínú zakat nínú gbogbo nǹkan tá à ń sínú ìjọ sínú zikiri tàbí ẹ bá ti màsálásí mi ní sọ bá sálámà júmọ́ àtàn subhanallah alhamdulilah wọ́n máa wú subhanallah alhamdulilah wọ́n máa wú jàmá ọ̀sọ̀dẹ̀ ìtànàbí mú wa àwọn fi mí replace àyè ànábì sọ́nà máa wà kí wọ́n rìn túmọ̀ ẹ̀ ṣé bàbá sọ bí ànábì kó gbá lé bíbíà kó gbá dà ìtumọ̀ ẹni ẹ lóbi jẹ́ bíbíà àwọn nínú wọn ní kọ̀ọ̀sẹ́ nìkan kan tó ṣe bíbíà láàyè lọ́rọ̀ nígbà àfikọ́jẹ́ ti pé súnà kan bẹ́ẹ̀ tó fi bíbíà yẹn tó fi àkàǹtà rẹ̀ súnà gbórí wọlé bíbíà gbórí ìjà ẹ̀jẹ̀ kan sọ̀rọ̀ báyà bá sọ́ra nítorí bọ́lọ́ sọ pé ájìnà ti bíbíà

وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب ولا مثل وما آتاكم الرسول كنت الرسول محمد صلى الله عليه وسلم ثم الرسول بني وقفوا يا لفات الله أتت الدين لدي بيك يسو إذا تسوك بيك بيك بيك وجدتوني الصوء أتت مباني ọmọ àtà kọmọ rasul gbogbo ní òjìṣẹ́ ẹni tí mo ròyìn tí mo fi gbogbo nǹkan tá àbí má sọ fún yàn kọ́lé báyìí tí mo fi ròyìn rẹ̀ tọ́ba mú wá báyìí fàkòdò ẹ̀yà máa gbá ní o bá kó sákò dán kó sí sòkòtò tún tì sẹ́nu ẹ̀rù kó tún tì sínú báàgì gbé sórí kó lu súnà sórí kó di súnà sákò kó tún pàǹtẹ́yìn kódà tọba tó lè máa fẹsẹ̀ gbá kan sùn wájú pé àìrí ti dìlé ìjìmá súnà kó yapa lọ́dọ̀ rẹ̀ nígbà ní wọ́n máa àdá kọ́mọ́rọ́ tó ń lò bá ojú ọlọ́ni ẹgbà ẹgbà ni o wọ́n bá sọ fún wa pé wà máa ná àkùnmá ní mo bá ń dáhù ìtọ́ba ni ẹgbẹ́ ti bẹ́ẹ̀ ẹ̀yà ẹ̀sì wọn bẹ̀ ẹ̀sì wọn bẹ̀ ẹ má sọ pé à ní o ọmọ bá dàgbà màá tó fi ká sọ fún wa dàgbà nígbà tá a bá lówó láti ṣe súnà ilé o tá ń sọ fún agbóhùn lówó tó fi kó láyé ẹlòmíín ń tan ẹ jẹ àwọn ń dikéèdì bọ́lọ̀ ọlọ́run tí wọ́n sọ fún fún wọn fọ́ ló ẹlòmíín pé ilé òun súnà ilé òun ẹ ẹ bá lówó ló lè ṣe sọ́ọ̀mọ̀ kó lówó ju ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábì lọ àwọn ẹ̀dẹ̀ sí sàábì mélòó ló lówó tí wọ́n ní lọ ó di ọlọ́run ọ̀gá àlà ẹjẹ́ àmọ̀tara wájọ ìgbàgbọ́ rẹ ní kọ́ yẹ̀wò ẹnìkan tó ní ẹlẹ́hà yàrá kan lówó láti rẹ̀ yàrá kan òun àtìyàwó àtọ́mọ́ yàrá kan ní ajọ́ ń gbé wọn àtìyàwó ẹlẹ́hà sí ìyàwó kí ló sún níbẹ̀ wọn ọgbà ní ibi màá sí ìtẹ̀hánù bẹ́ẹ̀ la gbogbo nǹkan tá a pè ní súnà yìí wọ́n ti máa bó ṣe ṣètò ayé ẹ̀ tẹ́wọ́n ní kẹ́ ẹ máa débi tẹ́ni six thirty nísìnyí ọ́ pàṣẹ mẹ́lẹ̀ náà nìyí báàbà rí bòmí ìta lọ àgbọ̀nà mọ́tì bẹ́ẹ̀ ọ àjọ sí ni àjọ sí sílọ́ọ̀nù ni èyí tó gbé sílọ́ọ̀nù náà yìí ti wà mí ọ àjọ sí gbogbo gbèsè ayé rẹ̀ bí eléyìí ẹja falẹ̀ sẹ́yìn ẹja falẹ̀ sẹ́gbẹ̀ kan ẹja falẹ̀ ìdí kálíbà ara yìí sìn ọlọ́run ọba. báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìpẹ́ sí pé gbẹdẹmukẹ́ ló fi sin lọ́wọ́ ọba táwọn àti ìfọ̀mọ̀ ń tẹ́tù kọ́ lórí òtẹ́ẹ̀lì ayé tó bá wọ ọbẹ̀ gan lásán lẹ́yìn ọ̀nà wọn ti máa béèrè lọ́wọ́ rẹ̀ pé reception wọn ò ní jí ọ lọ ibi kankan reception àwọn abẹ́ wà lẹ́yìn náà ọ̀fẹ́ lọ́wọ́ ó ṣiṣẹ́ àwọn àtàná ṣiṣẹ́ ni ìwọ náà tò ní náà ṣiṣẹ́ ni ọlọ́wọ́ bá sọ fún wàtí àkúlọ́ọ̀hà ìnà lọ́ọ̀hà ṣẹ́ẹ̀dì ìdúrà nípa ẹ̀yìn mùsùlùmí òdòdó ìjà sọ̀rọ̀ àkọ́bíjà ká má jì sọ́fin bíbíà bó ti wulè wọ́n mọ́ má kò tó kiri bíbíà torí bí anábì ní fa inna kulla bid'atin dalala kulla all gbogbo ẹ̀ kékeré ńlá ọlọ́rọ̀ oníṣẹ́ lérò gbogbo ẹ̀ ẹ jìnnà sí o gbogbo ẹ kẹsẹ̀ jìn

bíbí oníbídà ó tù bá wọ́n yìí sábà tù bá wọ́n sábà kú sórí bídà yìí nígbà tó bá wà ọba ti wọ béèrè ó yẹ kó sá fún bá wọ báyìí ọjà ó gbogbo ọdún méjì náà ọba ti wọ ẹ̀wọ̀n bídíà báyìí àdéhùn sọ máa pé ẹ̀wọ̀n gbére ní sábà báwọn tó bá nígbà ó ti tilẹ̀kùn táwùbà gbogbo náà mọ̀tòmọ̀ táwùbà túbà ó ti tilẹ̀kùn àwọn sọ kan náà ní gbogbo ní bídíà bídíà kékeré ní bídíà ńlá na wọn náà ti tilẹ̀kùn yìí àwọn bídíà wọn yà sí ẹ̀rọ ní ayé àfa má ka yà sí bẹ́ẹ̀ sí ń ka ìmá ẹ má ti fi kiri jàmá lóbi fún ẹnìkan ẹ̀rì à ń sàdúrà ọlọ́run gbọ́dọ̀ tọ́ mọ́ tá bá pọ̀ tá a hó lọ́nà lórí ó yọ ọjà wa lóhùn ẹ̀rí làkàrí òfò ní gbé káàkiri títí ọlọ́run àti ìyìn sọ̀hánà ọmọ jàrá ẹ̀rí mọ́jìn sọ́kùn ìgbéjà ọ̀ torí gbé ilẹ̀kùn tútù bá ànábì ni wọ́n ti tì mọ́ níbí yá kò ní gbọ́ ó di ìgbà tó bá fẹ́ ronú fún ẹ pé òun ò ṣe bídí àmà ìjọba ló ń ṣe bídí àmà ìjọba náà ni ó gbọ̀ padà ìfèrè wà lá ajẹ́sí a ti ti ń bídí àmà ní láti wọnú bíbíà tìrì òjì nítorí ẹ wíkà lọ ẹnìkan dọ̀rùn sí bíbíà ń sàlàyé lọ èmi ìsábà wíkà àkókò mi pẹ̀lú bíbíà torí àti mọ̀ pé ànábì ti sọ̀rọ̀ kalẹ̀ fún wa sọ̀rọ̀ ọba àmàlẹ̀ sọ ṣùgbọ́n tó bá béèrè ẹ̀yà ajá lọ tàbí abánu opportunity kan ní ká sọ fún máa sọ fẹ́ẹ̀ nìkan jọta pé ẹbí bí àtẹ̀sẹ̀ ẹ jìnnà sí ẹbí lẹ̀ bàbá bínú ẹ̀ lè ṣèjọ́sẹ́ fún ẹ̀ ó ní tó bá jẹ́ sí pé ìlànà tó ń wá ẹ̀ kì bá sòdodo kì bá ṣe òdodo kọ́lọ́nkọ́ pa oṣù sí gbogbo ẹ̀ báyìí wọ́n yẹ kọ́ sọ pé kì bá sòdodo kọ́lọ́nkọ́ tọ́ sí ọ̀nà ní kó wí nìyẹn ẹ̀mí ẹ̀ ti di dání yẹn ọjọ́ àwọn sòfèrè àdáni yẹn àwọn kẹfìrì kan ta kọ́ ànábì àárín sọ̀rọ̀ àtọ̀wọ̀ sẹ́nà irú gbólóhùn táwọn náà sọ wọ́n ní tó bá yẹ sí pé òdodo là nábì bá ń sọ ìwọ ọlọ́run sọ ìyàkalẹ̀ ìjọba kọ́ ọ̀pọ̀ àwọn níbi ẹ̀rí sẹ́wọ̀n tẹ́mi yẹn bá ti sábẹ́ òṣèlú nìyẹn ẹni ó dídí àjẹjù pọ̀ ọlọ́nkọ́lá wà lóko nípa báyìí gbogbo àwọn sálà àwọn sọ̀hábà ní ẹ̀jẹ̀ rọ́ọ̀dì aláwọ̀ gàrà wọ́n pa wá ah, mélòó lẹ́fẹ́ kà ní ẹ̀yìn àdípèlé èmi ò mọ táwọn yẹn wá fojú kéré bídí àti lákòókò táwa yìí àwọn àfáà mi náà fojú kéré bídí abọ́dọ̀ fojú kéré ẹ̀ dára bẹ́ẹ̀ fi jọ ànábì ní ànábì ò lẹ́yìn ìgbà náà wà dákẹ́mbẹ̀ tọ́bá dákẹ́mbẹ̀ àpè ànábì ní àmì ọ̀fẹ́ tọ́lé oníwà kúlà fídíà àti dọ̀làlà sókè sí máa dọ̀làlà igbó ànábì ní gbóhùn gbogbo bíbíà wọ́n ní wà kúlà dọ̀làlà tí fi náà ọ̀rọ̀ wúlé wá tó àlè jù bàdàn àwọn sọ́là àwọn sàhábà nẹ́bí rọ́bì ọba ọ̀gàrà hàn ní tí wọ́n gbà látọ̀dọ̀ wọn nípa bíbíà nílùú lọ́fẹ́ kà ẹlòmíì bá wọn sọ àwọn tó lé wọn ò tẹ́ ìjà wa ní ma pàdé ògiri àbáyé wọ́n tún léjú fún lẹ́kú wèrè wèrè burúkú ṣebí tọ́ bá sí àwọn wọ́n yìí dáhùn sálámà wọn jọ bí wọ́n bírí àbá sálámà sáwọn sálámà sálámà aleikum wọ́n máa wọ́n rẹ̀ òjì ní sọ̀rọ̀ tani ọ̀dà wọ̀ ni wọ̀lá ara wọn ní súnà àwọn àfa àgbà tẹ́ bá bọ́ bírí àbáyé wọ́n ò ní gbàgbẹ́ wọ́n ṣe jẹ́ wọn bá jẹ́ torí aláìsàn yìí kọ́mọ̀ bá ti christ náà wọ́n náà mọ̀kùtà bá ní hiv ń bẹ lọ́wọ́ alájọ ẹnìkan tó dúkù lẹ́gbẹ̀ẹ́ kò sí dúkù mọ́sálásí mẹ́sẹ̀jì wá wọlé sínú fóònù ẹ̀ tọ́wọ́ á ṣèṣì wò ó ah, ọkùnrin yìí ó ní hiv lára mọ́ mọ̀ pé ó dìde lẹ́ẹ̀kan náà ó sì mọ̀ bí ò lè ràn ọ́ bá ń bó ti dúkù tó wọ́n á lọ mọ̀ bíbí alágbára jẹ́ hiv lọ́wọ́ tá ti gbọ́ pé bíbí à lélẹ́ ká máa tẹ̀ láti sàmù wọn bíbá jókòó àìsàn ni yọ ràn wá àìsàn ẹ̀sìn náà ni yọ ràn wá báyìí àwọn sọ́dà bàwọn sọ hábà ní nàbẹ́rẹ́ bíi ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ wọn abdullahi ibn Umar tàbí àgbà kúlù bíi àjẹm bọ̀dà wọ́n yẹ wàhálà àrùn náà abdullahi ibn Mas'ud ó ní al-iktisad fi sunnah khayru min al-ijtihad fil bid'ah ó ní ká máa fi súnà ká máa sí níwọ̀nba níwọ̀nba níwọ̀nba tó wọ̀n sí níwọ̀n tó wọ̀n sí wọ́n lọ́ mọ̀ dáa pọ̀ ẹni tí bá ti súnà lẹ́ẹ̀kọ̀ọ̀kan títún ń jùlẹ̀ kò sì sí bídíà ṣùgbọ́n súnà yìí kọ̀ mọ́ láradà ó lè sílẹ̀ sá lóṣù lápẹjù for example kí èso súnà tó yẹ ká máa ṣe dojúmọ́ ọwọ́ àtìlẹ̀ kan lóṣù péré wọ́n lọ́wọ́ máa ta ah, ju ẹni tó wá jẹ́ sí pé wákàtí wákàtí ní ṣe bídíà jẹ́ wákàtí wákàtí ní ṣe bídíà wọ́n lọ da àjù lọ tí wọ́n wí pẹ̀lẹ́ ní wípé oníbíbíà wàhálà àwọn pọ̀ torí pé tí àbá ló ń bíjà tí bá ń ṣe bíjà lọ àmọ́ òfin àwọn ènìyàn ọlọ́run làwọn ilé wọ́n fara àwọn èèyàn tí wọ́n ṣe bíjà tí wọ́n kójọ látàárọ̀ títí dalẹ́ tí wọ́n àkúrò ń bẹ̀ sọmọ fún ọmọ dáhùn ẹ̀mí rẹ̀ máa ti èmi ti pé ah, ọmọ tàbí ẹni fáwọn ilé yìí ah, wọ́n ti súnmọ́ lọ́hùn ẹ̀mí ti ti lè lò wọ́n bẹ̀ bákan náà èṣù ló lò wọ́n kí n fẹ́ mi. wọ́n máa rò pé ẹni ọlọ́run ni wọ́n wọ́n ní má wo bẹ́ẹ̀ àfáwọn àgbẹ̀lá ẹnu fún ti súnà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ ìlọ́lá fún ọdún kan wọnú bíbí àti ọgbà jẹ́ ẹjẹ́ lánàá ìlú àmà ìlú ẹ̀bẹ̀rẹ̀ wọn bá wọn láti ọdún lọ́kọ́ làwọn fún mi bíbí à ẹlọ́ mọ̀ pé lákòókò tá a wà yìí àwọn onígbà mọ́lídì ó ti máa gbígbà rẹ̀ báyìí mọ́lídì nàbàwé ẹlọ́ mọ̀ pé ṣíṣe mọ́lídì fún àná ti sọ́lọ́ bá yìí nínú àwọn bíbí àńlá ni nínú àwọn bíbí àńlá ńlá tó ń bẹ láwùjọ yìí tàbí ó lọ sọ̀rọ̀ tọ́ba ti nínú yìí gbà tọ́ba di next year kò ní kàn jẹ́ mẹ́tò fún ma má dọ̀gbọ́n sẹ́sìn ẹ̀ má ẹlẹ́mẹ́ má dọ̀gbọ́n sẹ́sìn jẹ́ ní ìfẹ́ ọmọ kílẹ̀ ọ̀rẹ́ ọmọ yìí jẹ́wọ́ ẹ̀sìn ẹ̀yin láti sálága ẹ̀yin sálága àbájẹ́ o ọjà àárọ̀ láti ti wá àti òru kọ́ ọba ní sí lọ́sàn-án gbogbo àkókò tó lé ogbé ẹlòmíì tó ń dọ́gbọ́n sí àìsí bí gbogbo jápè mọ́lídì ẹ̀jà sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa gbégbá mọ́lídì báyìí tàbí ẹ̀rà áwùjọ wọ́n ti máa múra ní a bá ti pè ọ́ mọ́jà ní a bá ń ṣe ládùúgbò rẹ lọ ń lé jọ náà mọ́jà wọn máa rẹ kọ́ gbọ́ mọ́jà wọn mọ̀ á asámbélé ìwọ náà tó nípa bá ìfẹ́ lọ́wọ́ bàbá lánàá jùlọ kọ́lá wa fún gbogbo fìtínà ayé fìtínà ẹ̀sìn lọ́pọ̀ jùlọ ayé ọlọ́wọ́ bàbá làwọn kó mẹ́ bìtínà ayé kéré níwájú bìtínà ẹ̀sìn ìdí bìtínà ayé lẹ́nu pé mi ò tí jẹun mi ò tí kọ́lé mi ò ra ká ara mi ò yá bìtínà ayé náà táyé mi tẹ̀sìn wájú bẹ́ẹ̀ tẹ̀sìn bàtà yé jẹ́ tó sọ bàtà yìí dáhùn jẹ́fẹ́ ní ọlọ́mọba yé wájú wọ́n ti bá a jẹ́ ọlọ́gbọ́n náà náà kí náà fi dúró ní ìfàsẹ́nà wọ́n ti lọ́